wọ́n ní àwọn èèyàn kan bẹ tí wọ́n sọ pé bí ẹ̀ bá ti lọ dìbò báyìí kó ti di kèké nítorí kó ti tako gbọ́dọ̀ ọlọ́run tó sọ pé wọ́n máa ń lọ bí àkómi máa ń zọlọ náà fọwọ́ la ìyá ọ̀rẹ́ ká àbúrò ètì lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n sọ fún wa lánàá wípé àwọn àyà Quran ìní ìbẹ̀ tó ní òmùmọ̀ àti ìsìlá pé ká sọ́ra fún un torí àwọn èèyàn máa ń dín sọ fún ìlú ẹ̀ náà sànà Boko Haram àwọn náà kàti pé táwọn ṣe dá ó sì mọ ayàkùrọ àwọn ọmọ yẹn bá di jù wá èèyàn mọ ayàkùrọ àwọn bá di jù wá omi kò ti bẹ́lẹ̀ àwòsí lọ́dọ̀ àwọn onímọ̀ àtikọ́jẹ́ pé ojú kọ́nà tí yẹn máa gbà kì í lò lólò nínú Islam so ayà tí wọ́n mú wá yẹn kò sọ̀rọ̀ pa àbò rárá ọ̀mọdélámi yàtúmọ̀ azọ̀lá ọ̀bọ̀lá ìgbàlódé máa tó ẹ̀ ń bá ṣe ìdájọ́ rẹ̀ pẹ̀lú so àwọn wá fa ìtumọ̀ tógùn yẹn wọ́n ọwa tọ́fẹ̀ yẹn wọ́n wá fa lọ sí ibò tí o bá mi yé àwọn yẹn fa lọ sí ìyí ibò wọ́n wá fún okú fa àwọn wọn ò lè rẹ́sidẹ́ntì lórí tá a bá dìbò kò síbẹ̀ àti so ntí sọ̀yọ́ ìdíkejì yìí àwọn afọ àti sọ́nu síra wọ́n ti sàlàyé kéèyàn máa tó sì gbàgbọ́ pé ó yọ fún òun ṣe tí ẹgbẹ́ nìkan ló ti lọ rẹ̀ tó tú láti ẹ̀ tó ló wọn pa tí ọba ti pa ẹran sọ fún òòsà àwọn tó lọ èdè ẹ̀ nìkan ló sọ báwọn ó sì ṣe ẹ̀bọ ó fojú hàn ìgbàgbọ́ tó jẹ lẹ́bọ̀ ń bẹ fún un onáà ní táwọn afáàmọ́ pé ní nǹkan àrùmọ́wọ́ màálùmù sì ti ń lè tọ́wọ́ra tó ti gbajúgbajà nú ẹ̀sìn pé nǹkan ìkọ̀sẹ́ orí kẹsìrì ní olóhùn ti islam mọ́ nìyẹn àwọn obìnrin yóò jà gbọ́ràn torí tọ́lọ́run àbí wọ́n fún yín spíkà ní kẹ́ẹ̀sọ́ sí. ẹ̀kọ́ mi kí ẹ dájú gbọ́ràn. so àjẹ́ wípé ẹ bá ti tako nso ìgbàjúmọ̀ nínú ẹ̀sìn islam ń sọ di kẹsìrì bí kò ní òun ọ̀gbà pé òun jọ̀ràn yẹn ṣùgbọ́n sì ń kí kẹsìrì nù àbí ọgbà bí ọ̀rọ̀ yẹn ni kò lọ́wọ́ kò ní táìmù ìyẹn lè mọ káàkiri pọ̀ pé kò sí wọ̀ torí pé ó ti dájú kó ní táìmù islam tí islam ti sọjọ abẹ́kò parí ayé àkúrò àtọ́kàtà àbí tọ́kàtà so ibo kò sínú yẹn ìtọ́wà lóògùn ni pé wọ́n mọ lórí mọ́sálàhà àǹfààní àǹfààní inú sẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta mọ́sálàhà tó mọ̀ ẹ̀tàbàrà àǹfààní tó yẹ pé sẹ̀ríà gan ló sọjọ abẹ́kò pàǹfààní lélẹ̀ àbóníkẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀dùnmọ̀ pàǹfààní lẹ́ńbẹ̀ bí àǹfààní táwọn lórí ìrọ̀rùn kẹmẹrù pé bẹ́ẹ̀ ẹ àkàndò kí à ń lọ ẹ̀dẹ̀ àǹkáyà kura òkè àkàn bẹ̀rẹ̀ ara o àǹfààní mi ọ̀rọ̀ ọmọ tó pọ̀ káàkó ju yìí tẹ́lẹ̀ ẹ tó yẹ bá bẹ fún inú rẹ̀ ó dùn ìgbà àǹfààní bẹ́ẹ̀ bí ọ̀ ẹ mọ iye ẹlòmíì tá àjọ mọ́ra wa ládùúgbò ẹgbẹ́ tó gbé mọ́sálásí dìde á sì wà ọ̀gá àti mùsùlùmí lágbájá àti mùsùlùmí lágbájá òun náà ti lọ sí dáadáa wa láì ṣe kọ́lọ́ ṣe ń sọ fún wa ẹgbẹ́ mara fàánì ṣẹgbà fàánì ń pèsè ṣùgbọ́n sọ́ọ́ níbi mọ̀ sábàrà ṣẹ́ra nìyẹn àwọn ìdílé pé nígbà tí sẹ́yìn àwọn sọ̀tọ̀ ẹ̀ sí ẹ̀sùn pàǹfààní gbẹ̀mẹ̀ mọ̀sọ́ọ́lẹ́fù mùlùkàtù àwọn àǹfààní tó yẹ pé tẹ̀lé tó kò sí kankan lé ayé tí obìnrin ṣe é rìkìrì ọlànfààní kan náà mítímáàgì tá à ń lò nínú kọ́ńtẹ́ǹtì ẹ̀rí ìgbẹ́ wa ẹbí táwọn ènìyàn ti ń ṣe analysis àfọwọ́n ti ti sọ àǹfààní náà dáhùn lára jẹ̀fẹ̀ so ṣùgbọ́n àǹfààní títẹ̀rí àwọn akọ́kọ́ wọn ọ̀fẹ́ àǹfààní wà bẹ̀ ṣùgbọ́n tẹ̀rí àwọn ọ̀fẹ́ àgùntàn lè jẹ bí àǹfààní ti bẹ́ẹ̀ bí ọtí àti pẹ́tẹ́ ti tọ́lọ̀ bá sọ pé wà ètò mọ́gbọ́mọ́ akbar min akẹ́yìn ọlọ́ni wọn ìjà ló ta àti méjì yé ta lónà bá àti méjì wọn àti nà kàwé wọn méjì tí kúlè sí ní ma ìtumọ̀ kẹbí wọn máa nà bẹ̀rẹ̀ lé nà wà ètò mọ́gbọ́mọ́ akbar min akẹ́yìn nà ó gbé ìlọ́wọ́ rẹ̀ pa ọtí àti ìrẹsì títà ó pa àǹfààní bẹ́ẹ̀ àwọn àǹfààní kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ bẹ̀ ìnira bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní ẹ̀ lọ yẹn pàápẹ́ àwọn jẹ́ wọn ti tẹ́yẹ jẹ́ wọn gbàtẹ́ lẹ́bẹ̀rẹ̀ ọba lọ ọba sáyé lọ mu ẹmu àdúgbò lọ mu ọtí àdúgbò mu ẹ kí ẹ tó ń pè ẹ kankan náà tó ti jìnnà ó tó ló kọkọ jẹ́ ló ń pè tán báyìí ẹ̀hẹ́ pàyàgà yìí náà lè pàràgà jù so ìjọba ọmọ kan sọ pé ní fáìlì lè mọ pọ̀ sí ni lẹ́tà ọ̀sẹ̀ àwọn pọ̀ sí ni so onímọ̀tò àbẹ̀dọ̀ mẹ́rin pé àwọn ò ní ó fáwọn lè gùn ó jẹ́ káwọn lè múra ṣiṣẹ́ ọ̀ ń pàdé òun rẹ bàbá yẹ pé tòótọ́ ni bẹ́ẹ̀ àti sẹ́ẹ̀rí àlùmọ̀ pé ìnira bẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn fi ṣiṣẹ́ kí èyí lè lákòjọ yọ mọ ara ọtí fún yàn yọ mọ ara ọgbẹ fún yàn yọ bala akẹ́rẹ́ rẹ̀ jẹ kò ní nírò owó òjò tó bá ti bọ̀ ojú tó kò ní nírò níbo ni wọ́n ti lájẹ sẹ́nu. dáfàbẹ́ ló mẹ́rin pé sẹ́rí àlùmọ̀ pẹ̀lú àwọn àǹfààní yẹn sẹ́rí àwọ̀fẹ́ àǹfààní tí wọ́n lè yí tẹ́tẹ́ tẹ̀lé àlóhùn ọ̀fẹ́ ọ̀gọ̀ yìí ní tẹ́tẹ́ àfààní ó rí ìbéèrè bá tẹ̀lé ọ̀fẹ́ mọ̀sọ́lù mùlọ́láàtì nìyẹn mọ̀sọ́lù ẹlẹ́ẹ̀kẹta iná ni mọ̀sọ́lù mọ̀sọ́là àwọn àfààní pé tẹ̀lé àdá fẹ́ fa rẹ̀ kò sọ pé ẹsìn kò sọ pé ẹ má ṣe bọ́lá ọba ti wá ṣe fún kálukú lóye tó ń fa ìmọ̀ ni ó fi mọ̀ mọ̀sọ́lù mọ̀sọ́là lò ẹ̀rọ àwọn onímọ̀ tẹ bá sọ mọ́tòlá àbúrúsálà bíi fún wọn ó lè sọ pé ẹ ṣe ilẹ̀ hàpọ̀ pẹ̀lú èmi rárá ẹ ṣe ilẹ̀ hàpọ̀ pẹ̀lú mọ̀lẹ́ká pé ìtọ́jọ rè ìtọ́sọ́mọ́jú rè mọ̀lẹ́kọ́ tí èsì oògùn tí èèyàn ń lò sí ń sùn àbí sùn lọ́jọ́ pé kọ́lẹ́tọ̀ lílo àbí ọ̀lẹ́tọ̀ àdá ilé pa kẹlò wájú halal ṣùgbọ́n ní ìtẹ̀lé ọ̀dà àtọ̀mù pa àwọn pẹ̀lú mọ̀rọ̀ fìdá àwọn afá ní inú àwọn afá ọ̀rọ̀ àti àtọ̀mù ní ọ̀rọ̀ tọ́ba nẹ́sẹ̀sìrì tọ́ba pàtàkì ọ̀yàtọ̀ sí ọtí ọtí máa ń palà aká yìí eléyìí ọ̀jẹ̀ kára ọ balẹ̀ kéèyàn ó fi sí ìgbé onídìbò òun sùn tí ó bọ̀ wá sùn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe tọ́ba ti ní tọ́ba nẹ́sẹ̀sìrì kò sí wọ̀ gbogbo yìí bá mi yé sẹ́yìn mọ́tòláhà ẹ̀ mọ́tòláhà ni tẹ̀lé ọ̀tọ̀ fà yìí so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ fa ìlò àwọn mùsùlùmí àkọ́kọ́ ọ̀mọ́ fún ìṣòro fa rẹ̀ ṣùgbọ́n tí wọ́n gbé kalẹ̀ fún ni pé kò sí àǹfààní fáwọn èèyàn àwọn tó gbé kalẹ̀ sòtábàjọ́ wa rí i pé àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ́ àǹfààní tí bẹ́ẹ̀ so àjẹpẹ́ká lò kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ní tó wá ṣe pé aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju àǹfààní ẹ̀ lọ àjẹbíká máa lò ṣùgbọ́n tá a wá wí nǹkan àbò yìí àwọn oníkàpamọ́ lórí ẹ̀ àwọn mùsùlùmí àwọn oníkàpamọ́ àti káńtù ẹ̀ kódà àwọn nàìjíríà àwọn oníkàpamọ́ àti káńtù ẹ̀ ìdí ẹ̀ tó wà wọ́ ẹ̀kọ́ mẹ́kọ́ náà gbogbo àgbáyé ni kódà tí ìlú kan máa tí ọba aráfààní ẹ̀ lábẹ́ ọmọ àti gbèlú pé eléyìí ọmọ àdìgbò ọmọ ti dẹmọkírésì ọkọ ọmọ ti gbàgbà owó ṣé bá mi fi yé lábẹ́ka ti máa tẹ̀lé yẹn bí ìwà yẹ̀wù dínà ni. tó nílùú wa yìí wọ́n ti gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ láti máa di ọ̀gá yẹra wa lórí gbogbo bọ̀ yóò sábà ti di pé àǹfààní bẹ́ẹ̀ fún mùsùlùmí ká lọ síbi ẹ̀ ká ṣe é fún bẹ́ẹ̀ tàbá ikú sáǹfààní bẹ́ẹ̀ fún mùsùlùmí ká jìnà sí i so oní ẹ òsì mẹ àbí oníwọ̀n òkúndà àbí wọn jẹ wọn òsì lè oníwọ̀n òkúndà bí wọn jẹ bí wọn jẹ fún gbàdọ̀ wà sí mẹ so ẹ wò ó ti ó ti jẹ pé àwọn tí wọn tún jó ló kọ mùsùlùmí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wò ó bí ọ̀rọ̀ mi ṣe ń rí bó ṣe ń tẹ̀ sí bá a ti sílẹ̀ rí tàbá sọ́ọ̀dì situation tá a wà yìí gan òṣèlú fún ní genesis ó ní ìfọ́pẹ́ tọ́bẹ̀rẹ̀ rẹ̀ èdè ló ti wà tẹ́lẹ̀ inú táwọn àgbàlagbà sọ fún wa pàtàkì yọ dájú dájú mi gàgà tí ń sọ ó sì wà láyé sọlọ kó wọn láti bọ̀ kan dáadáa tàwa náà wọn ti di one hundred and two years right láti nineteen fourteen lórí tún inú jẹ́ ń sọ ní pé wọ́n ní àwọn èèyàn àwọn nígbà táwọn wà kékeré àwọn èèyàn kọjá gidi jàgbẹ́ àti lẹ́yìn nineteen sixty tó ṣèlú dé before nineteen sixty díẹ̀ bá fifty eight tó ṣèlú fẹ́ bẹ̀rẹ̀ wọ́n nígbà náà ni wàhálà bẹ̀rẹ̀. wọ́n ti pàtàkì rí i pé situation táwọn èèyàn wà ń gbà wọn níjọ́ wọn gbádùn rẹ̀ ju ètò wọn làwọn gbádùn rẹ̀ ju ètò wà ní ìpín lọ. wọ́n ní sẹ́ bá gbọ́ yìí pé wọ́n mọ ìjà nìkan àbí èèyàn kan kú kẹ́ ẹ tún tó lè gbọ́ rú ẹ̀ lẹ́ẹ̀kan sí yóò tóbi ọdún márùn-ún nílùú Ìbàdàn kẹ́ ẹ tó gbà ah, ẹnìkan mọ̀ kú bí kan o ìjàgbọ̀n àbí nǹkan kan lọ́kàn kẹ́ ẹ tún tó lè gbọ́ sá ah, ẹnìkan mọ̀ tún kú wọn yóò tóbi ọdún márùn ọdún márùn-ún wọ́n ní ọmọ èké ò lè gbóyà gbóyà kọ́ lọ jí nǹkan oníǹkan nígbà táwọn wà kéke kí ló fẹ́ mú kí lọ jí nǹkan oníǹkan kéka àwọn oníǹkan lọ́wọ́ agbé nǹkan rẹ̀ ta lọ́mọ èké wa lọ mú wọn ní kò sì tọjọ yọ ọmọ lọ sí ẹ lọ́sọ̀ ìjẹun gbé bí ọmọ wà bẹ́ẹ̀ bọ́bà ojú oúnjẹ ni yọ́ra bẹ́ẹ̀ ló ń gbé ọba ti gbé nǹkan rẹ̀ <laughs> ẹ ò gbé sí ayé rẹ̀ nígbà tó sì wá dé tó di fún ẹ ti é ṣe wípé ńlá sábòrò mọ́ ẹ wọ́n dá wọ́n dá kó lóṣèlú kan létí wọ́n ní ká tó ọmọ tó ọmọ ilé wọn níbi báyìí ni à ẹni tó tún jẹ́gbọ́n rẹ̀ wọ́n tún dá akọ rẹ̀ ẹni tó tún ti lólé wọn rí wọ́n tún sọ wọ́n tún tọ́ọ̀jì ni wọ́n jáde ń bẹ̀ wàláhì tí n bá dọ́ akọ ń tọ́ ẹ pé ah èèmọ̀ yìí náà lè lọ síwádìí ẹ̀rí pé bẹ́ẹ̀ tí ń dá akọ àwọn tó ti ló bẹ̀rẹ̀ ní báyìí báyìí ní báyìí bẹ̀ náà tọ́ọ̀jì ni wọ́n jáde ń ni wọ́n kún ní òṣèlú nígbà táwọn èèyàn tí wọ́n ní ọpọlọ ẹja wọn lo tọ́ọ̀gì àwọn èèyàn tó lọ́pọlọ tó wà bẹ́ẹ̀ wọ́n ń lo tọ́ọ̀gì ni kéde pé wọ́n ní ẹja lé àwọn tọ́ọ̀gì sí ẹ̀yìn wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ń lo tọ́ọ̀gì fún fèmí tẹ́tí fi ń lo tọ́ọ̀gì oúnjẹ náà ń gọ́ tọ́ọ̀gìyà ẹ̀ńtọ́ bí àtìmọ́tò mùbá alága nìyẹn dáyé àti dáyé ẹ̀sùn mọ̀kẹ́nà ni ìwà dáyé àti ẹ̀sùn pọ̀ ń gbégbé ojú ọ̀nà ọlọ́ọ̀nà ni mùtọ́ bí wọ́n halẹ̀ ògùn wọ́n ti wọ́n oríṣiríṣi ẹ̀gbọ́n olùdíje lórí àgàdé nìkan ó gbọ́ bẹ́ẹ̀ tó di wàhálà bí wọ́n ti ṣe òṣèlú wọn nù wọ́n bẹ̀rẹ̀ àwọn lórí wọn ó ti gbogbo ẹ̀ wọ́n parọ́ mọ́ra wọn ó ta àwọn ládàá ó kó àwọn olóògùn tìràtìrà bí ti ṣe gbogbo ẹ̀ wá ń wá ń wá ń tó fi sìn làwọn ẹni ìdìbò bẹ́ẹ̀ náà lójú kejì tọlọ́pàá àwọn ọmọ ta ni wọ́n lọ bẹ̀ àwọn ọmọ èèyàn gidi ẹ ọjọ́ ọlọ́pàá kí ló ń bẹ́ẹ̀ bá dé bẹ̀ ìfẹ́ àmì ìkẹlọ́fẹ́ wà lọ even the north tí ì bá ṣe sí àwọn sàdáwó náà gàgà tí wọ́n ṣe ẹni káwọn ọmọ àwọn ti lọ sí ní àwọn ọmọ tó gbà wọn lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ńjì ìrìn káàdì ọmọ bíi bàbá ìwà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ta níbi ẹ béèrè bàbá ẹlòmíì kọ́ mọ́mọ́ àbíkọ́ mọ́ nígbà kọ́ ti wá sí ìlú kejì ọkùn nọọsì tẹlifí ó mú wa ní ní mẹ́ẹ̀ẹ́dógún ìjókòó ọmọ wa kánú tó ti gbàgbé ẹ̀kẹ́ yọ kàn kọ́ làjí la tọ́lọ́ bá yóò déyìn làjí yọ sọ pé àmì tó ń fi jílé ẹ̀yìn rè àti omi tó ń fi wọ́n irú àwọn yẹn ò tí kúrì fá àwọn tí iná yẹn tó di ọlọ́pàá yẹn di sọ́jà nígbà tó làwọn yẹn ti rẹpẹtẹ ni o tí o ti sọ rárá yẹn bá ń gbọ́ fún wọn mọ̀ gbẹ́ o kọmíṣánná kò péré ìjẹun ìtàbí lórí lórí lórí rẹ́díò kọ́kọ́ sọ fún wa pé àwọn ọmọ pé ń gbowó ta téèyàn bá láta ẹ̀rù ìtẹ́lẹ̀mí ìtẹ́nu kọ̀rọ̀ yàrá rẹ̀ gan wọ́n mọ̀ sí jẹ́ ń lọ gbé jẹ́ wá ń ṣe lójú táyé sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́rin ni o wọ́n bá ti wò kí ìṣe náà ti káńtó ẹ̀ owó tẹ́ ń gbà lọ́wọ́ àwọn mọ́tò ó dojú ti onímọ́tò ó dojú tọmọlúwàbí ní gbogbo àwùjọ yòówù gbígbà rẹ̀ àtọ̀nùjẹ́ ń bá gbà àwọn tí wọ́n ti ń sábà wà ẹ̀sẹ̀ tí wọ́n ti wọ́n ti yọ kòtò lọ́rùn bẹ́ẹ̀ mọ̀ lórí ọ̀dẹ́ bá rí mẹ́wàá nu wọn tipa tipa lẹ́gbẹ̀ ẹ̀yọkàn tó ń tọ̀lẹ̀ rìn la torí gbogbo tó ń dì mọ́ pẹ̀sí òtọ̀ wọn bí ò sí ìwọ̀n gan yóò dì mọ́ ẹ̀yìn yóò dì mọ́ tó mọ́tò yọnu yóò tún mọ́ tó òtún nídìí onáfẹ́ wọn tó nílé bá fún akálára mọ́tò kiri tó ń gbé fún mọ́tò tó ń gbé òlé kó ń ẹ̀kọ́ máa wọ̀ kí abẹ́ ẹ̀rí ẹ̀rí bí ara akálà ti lọ ẹ̀rí bí mọ́tò fi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn dé yàní àwọn ọ̀gbà tí ọ̀bá làákà ìmú tí ọ̀bọ ọmọdé àbímọ rárá tá a máa wù ní àwùjọ tá a bá ti máa wù lọ nìyẹn èmi tí mò lọ ní pé kéésì ni olè máa fa lọ síbi iná sọ̀rọ̀ àbí iná sọ̀rọ̀ àbí ìdíkàlùkù bá ti ṣe bá lè ṣe pẹ̀lú agbára tọ́lọ̀ ń bá fún un lórí pé àti ọlọ́pàá ni o àti sọ́jà ni o àti òṣèlú ni o káwọn èèyàn ọ̀rọ̀ yọ wà mbẹ́ nítorí pé fún adáṣọ àǹfààní ni ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn afáǹsì àtàwọn ìsìn ìdè mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n ti nítorí pé àwọn ìtútù ni ọ̀dà ni tọ́ba da many things ó change kò síbi títí òsì kò síbi tó rí òsì gbogbo àgbáyé sísà òsì ti mọ́tò kò rí àìlè pé bóyá ẹnìkan mọ̀wó ìlẹ́gàlè kò possible ṣùgbọ́n nígbà táwọn ẹni ọlọ́run bá pọ̀ níbi nǹkan yóò change Saudi Arabia kò sí tẹsán ọlọ́pàá kan tí wọ́n láàbà wọ́n láàbà tí ọmọ jí fún wọn wọ́n yóò tó láàbà tí ọmọ jí wà jù fún wọn tí ìṣẹ̀yọ kan náà tí wọ́n ti wà láìsẹ̀ǹsì sẹ́kù kọ̀ǹtàǹtì wọ́n ti ní program fáwọn ọlọ́pàá fáwọn àmì tí wọ́n fi wá àtìgbọ́ wọn yó kí ló mọ́ bàbá wú. kò pé wọn máa ta ṣiṣẹ́ o ṣùgbọ́n síbẹ̀ nígbà tí ẹni ọlọ́run pọ̀ nígbà tí Abdulrahman ṣe eh, eh, eh, Ali sai muhammadu ali da hudaybi ali abdurrahman hudaybi muhammad bin ali bin abdurrahman hudaybi abẹ́ ẹ̀kọ́ ni sí muhammad tó ń pàtó ti lẹ́kítọ̀ kan tó fi du amẹ́ríkà ramsanjani tó dèbí ara àtọ́jẹ́ sí àtọ́gbó ṣẹ́gi ní lórí mímbàrí tí o ti sọ fún ìjọba tẹ́lẹ̀ wọn ti máa ń kọ lẹ́kítọ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ramsanjani wọn tó tẹ́tọ́ tó ẹ̀ ti bí àwọn wákè wa bá a bá ti gbà nígbẹ̀ẹ́ ni kí wọ́n sọ fún un. ẹ abájú ló dé báwọn títí wà tó bá láwọn bá nàbí dàn tẹ̀sán àwọn ọba àti abájú àti ọmọ wọn gbàgbé àjẹ ni táwa tó torí mú gbà nínú àti gbogbo fàdúrà àti gbogbo tí ti rò wa sáàmì ni pè ìdímájẹ ni pè kéṣẹ́ẹ̀tì ní ọmọ gbọdọ̀ jọ jáde gbọdọ̀ ara wàláì nínú àwọn ọlọ́pàá ní pin nínú ọlọ́pàá tó mọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀ni rí ìlọrọ̀ ọba ní pin nínú ẹ̀ ní kọ́bí rẹ̀ lọ tasumọ́lù dàbí ní á nàìjíríà tí yorùbá fi ńgbà ni ńgbà tó yẹ ọmọ ọlọ́run rẹ̀ wọ́n ti mọ́ ọlọ́run ò mọ́ bá tó ọ̀rọ̀ tó wá sọ náà lọ́sẹ̀sẹ̀ fún wọn wúlò fún sàwùdí wọ́n yọ ọ́ wọn nípa ọ̀gbọ́n òfin mọ́ ó dé pé àjọ tó sáfù rẹ wà sáfù láì tó níbi sáfù tó odidi mọ̀ mú ara mọ̀ tó ò lè bọ́ wájú mọ́ ní wọ́n sẹ̀ bá bẹ̀rẹ̀ níṣẹ́ tó arúgbó padà tó gbogbo ìjọba tí wọ́n kú ló bá àwọn ọmọ yẹn àwọn adìka gbé pákéjì kalẹ̀ àmọ́bó la ti fi mọ sọ́ọ́dún mọ́rúkọ́là pọ̀ ní sẹ́ríà sẹ́ríà dáadé pàṣẹ àwọn onímọ̀ wọn wà wò lè fi ìtìsà lè exploit yẹ bó la ti lè exploit yẹ mo kò fi yéésì so ká má fi ẹ àwọn ọmọ kan tó yẹ kí wọ́n kú àmì wọn ti ń ké lọ́wọ́ kí wọ́n ti sọ̀rọ̀ àwọn dàgbà kí wọ́n tẹ̀lé jàbàtà jàbàtà tó fi gbé ẹgbẹ́ lọ́wọ́ àbí wà níbi májú ọ̀gbúnù ẹbí ìlọ ọmọ àwọn jẹjẹ lọ káírò nù nígbà tí ọkọ adémọdé ìjọba tì mẹ́rin tó sì mẹ́wọ̀n ọjáde báyìí bínú bóòlù jáde kúrò lẹ́wọ̀n ní bábọ̀ nàìjíríà wà bẹ̀rẹ̀ pé tiwa ti lójú lù ntọ́wà wájú ntọ́wà lọ́gbọ́n ìgbà lọ́jọ́ wọn kó náà tòkì lábẹ́ ẹ lọ wo kíní ẹ̀ lórí nẹ́ẹ̀sì ó wà kọ̀ǹpútìn ó máa ń dá wàhálà lẹ̀ fẹ́ntọ́ba kà mọ́wà tá àwọn ẹni wọ́n pè ní jama'atu tafsiri wal hijra ìníjọba saudi tó ẹnìjọba cairo tó jama'atu mùsùlùmí làwọn sọ̀rọ̀ àwọn ẹ̀rí pé dáwọ́ra ti hàn sí ń gbà kan táwọn onílàjọmọ̀ ti wọ́n ní rìsọ́ọ̀tì end rìsọ́ọ̀tì àwọn ni pé káwọn ọjọ́ muslim community láti lè fi kíra yẹn báwọn ní jama'atu mùsùlùmí pé kò sí pé eléyìí ó ti ẹ̀ eléyìí ti ẹ̀ jama'atu mùsùlùmí muslim community irú àwọn yẹn àwọn èèyàn tí wọ́n jọ ọmọ káírò ni wọ́n dá lẹ̀ wọ́n sáfì wọ́n lè jọba tì wọ́n mọ́lé nínú nínú títì wọ́n mọ́lé náà ni wọ́n ti fọ́ọ̀mù ẹgbẹ́ inú ẹgbẹ́ yẹn ńgbà tí wọ́n jáde náà wọ́n á kọ́ńtẹ́ǹtì lórí student tẹ́lifí ní wọ́n bá ti kẹ́kọ̀ọ́ kan wọ́n kàn káàkiri àgbáre nínú wọn nínú àwọn tèé ní wọn ìjàmbá wa ẹ wá wọ alákòókò bá mú àwùjọ wa ṣùgbọ́n gbà jẹ́ pé gbogbo àti wọ́n sọ́jà abalẹ̀ ẹ̀ka lóṣù nǹkan nǹkan làbí bàlídò agbègbè náà pẹ̀lú mọ̀lẹ́bí lè pèsè òpè tó wà lágbègbè pẹ̀lú olùkúkú pẹ̀lú mọ̀ni àgbọ̀mọ́lóbi ní ẹ̀há òsèlú ìsìlámù ní tutù ní ti ń ká orí tutù kutù wàláhì làbí wàláhì làbí wàláhì lẹ́bi láyé láyé làbí tí mo fi ti mi gbọ́ báyìí ní tẹlifíṣàn ó ní wàhálà káwọlù jùmùhúrù lẹ́lẹ́mà eléyìí lọ́rọ̀ gbogbo àwọn àbá níbo ti kéwù tiẹ̀ tẹ́jú mùrù lẹ́lẹ́mà ní gbogbo àwọn àbá kéwù ṣe ìpáwọn.